mo sì tún fàsìkò yí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí ẹni tí ó lóun bá mi forge document mi yẹn kí wọ́n tì í síta ohun tí mo rí pé ó kọ̀ sí àìgbọ́ra ẹni yé mọ́ láàrin mi àti kábíyèsí nìyẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kábíyèsí mo tún fàsìkò yí ọ̀rọ̀ wọn ẹni tó wá bá wọn yẹn tó sọ pé document any of my document òun lòun fọ́ọ̀jì ẹ̀ kí bàbá kábíyèsí ti ẹni yẹn síta. ọ̀rọ̀ dídi ìmáàmù mi lÓgbómọ̀ṣọ́ torí pé ọ̀rọ̀ kan wáyé lórí ẹ̀ pé ìmáàmù sọ pé kì í ṣe ọba ni ó fi òun jẹ ìmáàmù ẹ jẹ́ ń sọ bí mo ṣe sọ kí n sì sọ bó ṣe rí jíjẹ ìmáàmù mi àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n yàn mí ní imam torí pé mo emerge níbi screening ni ìgbà tí wọ́n yàn mí tán torí pé screening tá a ṣe gbangba láti ṣe gẹ́gẹ́ mọ́jà yìí àwọn kọ́ ṣe kan nínú fámílì ọ̀rọ̀ ọ̀tàn ìtàn náà lápá fúnra wa nínú ẹbí ńgbà tá a gbọ́ra wa yé tán ni wọ́n tó ń screen wa within the family. sọ ẹni tó bá sọ pé kì í ṣọmọ ní Ayílára ó kàn ń wí tó wù mí. torí pé in the first place tí mi ì bá kẹ́yìn ṣọmọ ní Ayílára báwo ni wọ́n ṣe máa rán mi sí mi pé kí n wálé ṣé wọ́n he mí ń títì ni ṣé mò ń lọ street ni wọ́n kàn sọ pé máa bọ̀ ọ̀rọ̀ bó ti yé ìtàn tó bá wu kálukú ló lè pa torí pé ẹni fẹ́ tún nǹkan ṣe àtẹni tó fẹ́ ba nǹkan jẹ́ kínní kan náà ni ó sọ now Abẹ́òkúta ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ Ọlọ́run sì ṣàánú mi gan wallahi razim lọ́jọ́ orí mi wallahi Ọlọ́run ṣàánú mi torí pé Ọlọ́run nìkan ló ní nǹkan tán o ṣùgbọ́n mi rò pé kínní kan bẹ téèyàn lè sọ pé òun fẹ́ láyé níwọ̀n bá tí ó tẹ́ mi lọ́rùn tọ́lọ̀ ṣe fún mi o mi ò rò pé kíní kan wà tí mi tí ì ní nígbà tí mo wà lábẹ́kúta. alhamdulilayi rabbil alamin kò sí ní téèyàn fẹ́ jẹ́ tó bá ti kí ó tán ohun tó lágbára jù tó lè jẹ́ náà ni kò jẹ́ ìmọ̀mù ó ti jẹ́ ìmọ̀mù lábẹ́kúta ìmọ̀mù òlu ni mi lábẹ́kúta ọlọ́run kan fi ṣe sàárà fún mi ni torí pé kì í ṣe pé mo mẹ́rìtì ẹ̀ gẹ́gẹ́ bíi pé mi ì tiẹ̀ yìí sọmọ abẹ́kúta and that was that was the first thing tí mo sọ fún bàbá ìmọ̀mú ẹ̀gbá bàbá ìmọ̀mú ẹ̀gbá tèmi ti ń bẹ láyé wọ́n wà nínú láti bí ẹ̀gbáǹgbà náà nígbà tí wọ́n rán ni sí mi ní ìpòró pé kí n wá mo sì dé wọ́n ní afẹ́ fi oyè méjì kan dá ẹ lọ́lá afẹ́ fún ẹ ní mọ̀mú ìpòró aké a sì fẹ́ fún ẹ ní Sheikhul Islam gbogbo rẹ̀ ìpòró à wọ́n ní bàbá mi kì í ṣe ọmọ Abẹ́òkúta bàbá ìmọ̀mú ẹ̀gbá ń bẹ láyé bí wọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí nǹkan méjèèjì ńlá látọ̀rẹ́ dákọ̀ ẹ̀ àwọn ọmọ ìlú ni wọ́n máa ń ní bàbá sì sọ níjọ́ náà pé ṣáà sọ pá àmọ́ ni àmọ́ àfi dá ẹ lọ́la ni wọ́n bẹ́ẹ̀ ni ọmọ ìgbà ń bẹ láyé wọ́n wà lórí wọ́n wà ní wọ́n wà lórí ráàtì bíi mítà kọ́kọ́ àwọn ìmọ̀mù ẹ̀gbá níta kejì láti mo fi jẹ ìmọ̀mù àdíàm ìyẹn náà dá wàhálà alẹ̀ tí mo fẹ́ jẹ ìmọ̀mù àdíàm ńgbà yẹn àwọn tí wọ́n jọ mọ bíbí ẹ̀gbá sọ pé rárá o ẹ ò gbọ́dọ̀ gbé oyè wa fún aráàta bàbá ìmọ̀mọ̀ ẹ̀gbá tèmi wà lórí láti gbígbà yẹn bàbá wọ ọ̀hún ṣolú ni ìmọ̀mọ̀ ẹ̀gbàǹgbà náà bàbá wa ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ ẹ̀gbá tèmi ni wọ́n lọ sọ fún bàbá ọ̀hún ṣolú pé rárá o ẹ fi ilẹ̀ o kọ́ ọ bá pọ̀ mọ́ ọbúlé sọ pé ọmọ bá wà tó mo sì nìyẹn bàbá ìmọ̀mọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí now tó bá ṣe yí pé kákọ́ mọ́ ń kéwú ọmọ nǹkan mọ́ ń kéwú mo ní ilé kéwú tí ìṣe ilé kéwú abẹ́ẹ́lé classrooms tọ́lọ̀ ń kọ́ fún mi tá a kàn ń paánù mọ́ṣáláṣí tọ́lọ̀ ń kọ́ fún mi fún ara mi tí mi ìgbà donation kọ́ mọ́ṣáláṣí rí láyé tẹ́ ẹ bá débẹ̀ ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èsì gba donation rí láyé fi kọ́ ọ wà lábẹ́kúta ń bẹ̀ Ọlọ́run ti kọ́lé fún mi kí n tó kúrò lábẹ́kúta mò ń lo mọ́tò àwọn ìyàwó mi méjèèjì ń lò tó kì í ṣe pé bóyá nítorí pé kò rí kinní kan rí àbí nǹkan mo sì níṣẹ́ tó dáa lọ́wọ́ mo ń ṣiṣẹ́ pẹ̀lú civil defence nígbà náà lọ́hùn deputy superintendent of corps ni mí ní civil defence ẹni bá ti dé ráǹkì yẹn ó lè di dp ọlọ́pàá ta ni mo sì wá ń bẹ̀ ń sinmi àwọn colleagues mi tá a jẹ́ wá ń bẹ̀ ń gbà yẹn àwọn tí wọ́n ti di chief superintendent wà ẹlòmíì tó ti di assistant commandant wà nísìnyí so torí ẹ̀ kìí ṣe pé bóyá kinní kan ni mò ń wá tá a fi sọ pé bóyá torí pé kò rí kinní kan ní àbí nǹkan kan wọ́n rán mi sí mi ni mo sì wá mo sì dé a dẹ̀ contest nínú ilé a pàtàn fúnra wa ọ̀rọ̀ yẹra wa wọ́n screen mi nínú ilé àwọn tí wọ́n jọ screen wa nínú ilé wọ́n rò pé bóyá wọ́n ṣèrú fáwọn ní muslim community ni wọ́n fi set up an independent panel inú mọ́ṣáláṣí wa iná ti ṣe èmi ò ṣerú tábì ní adíláyé tí wọ́n máa ṣe ń tábì fún yàn ní gbangba bá a ṣe jókòó inú gbogbo ayé péjọ náà wọ́n sì ń gbéra níbèrè a sì ń dáhùn èmi ẹni tí wọ́n fi ṣe ìmọ̀mọ́ àfin àfa habib àti um, àfa miftahudeen àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n spè ń náà nìyẹn skrini yẹn ni mo ti emerge gẹ́gẹ́ bí imam ni mo fi sọ pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló yàn mí ní imam lẹ́yìn tí ó tẹ́ wọn lọ́rùn tán ni wọ́n mú mi lọ wájú kábíyèsí sọ ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ṣe rí um, èyí tí wọ́n wá ń sọ pé bóyá mò ń sọ̀rọ̀ àbùkù sọ́ba nǹkan kan ó tún gba jimoh ni gbogbo ẹ̀ ló wà online gbogbo ẹ̀ pátá jimoh tí mo kí kọjá yìí òun ló di one hundred and fifty one otuba tí mo ti ṣe gbogbo ẹ̀ wà lórí youtube ó wà lórí facebook ó dẹ̀ wà ní ó wà ní telegram ó wà ní a lè ráwọn links yẹn míì ní instagram ó wà ní a lè ráwọn míì ní Twitter so ibi tí wọ́n bá ti rí ń bẹ̀ pé mo búyàn kan mo jáde èmi ò bú ẹnì kankan mo ṣe ń túbà mi ní mo ṣe wáàsí mi ni gbogbo wáàsí mi tí mo dẹ̀ ṣe pátá wọ́n ń kó léètì yẹn lọ́wọ́ ká lè mọ iye mi ì tí ì mọ iye ṣùgbọ́n gbogbo ẹ̀ náà pátá kò sí wáàsí mi kan tí mo ṣe látìgbà tí mo ti di imam tí ò sí ní YouTube tí ò sí ní Facebook èyí tó bá gé èébú ń bẹ̀ ọmọ jáde àìfi youtube gbúyàn à ń ṣe wá sí mi ìyẹn nìyẹn bẹ́ẹ̀ ọmọ ìgbọ́ ni kankan pẹ̀lú yútúbà mi now league of mormon alpha èèyàn ní pe league of mormon alpha ní ẹlẹ́bọ ó kàn ra ni ó pé yóò wò pé kò sí tó ń lè sọ tó ń lè fi ni àti yín torí pé ó mọ̀ pé league of alpha lẹ́wà lẹ́gbọ́kùn ló fi sọ pé wọ́n pè yín lẹ́lẹ́bọ kí ló lè bá bí yín lójú wíbẹ̀ ẹ̀yin ẹ̀kan bí léèrè ni pé ó mú fídíò kílípù ẹ̀ wá ibi tí mo ti sọ pé nígbà fún wọn náà fa o ẹlẹ́bọ nìyí tẹ́yìn yẹn ò bá ti rí nǹkan yẹn present tẹ́ ẹ gbà pé tẹ́ ẹ bá fẹ́ tó láyé àwọn onírọ́ ẹ fi ṣe nà kí ìbò wọn. lẹ́yìn náà ó ní ẹ̀yìn èmi lèmi ò bá nígbà fún wọn náà fa ṣe yes tó bá jóbìnrin ló sọ nàkíbà onírọ́ lòun náà gbọ́dọ̀ jẹ́ tó bá jọkùnrin ni ó gbọ́dọ̀ jẹ́ nàkíbù làám fáwọn onírọ́ ìdí ni pé èmi tí ń ṣe lédè fún màá náà fà èyí tó di ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ lábẹ́ bàbá wa ìmáàmù Ẹ̀gbá ni mo ti ń ṣe lédè fún màá náà fà tá a jọ ń jókòó pàdé ní kọbítí tá a jọ ń lọ káàkiri tá a tẹ̀lé wọn lọ bí tẹ̀lé wọn lọ òun káàkiri so ẹ̀yàn wá wá ní èmi lèmi òṣèlúgẹ fọmà ní alfa ó kàn ń sọ tó wù mí orí pé líìgì ló tọ́ èmi líìgì àwọn ni wọ́n tọ́ mi àwọn nọ́ọ̀sì ni a gbà fún tá a sì ń tẹ̀lé ìdí àwọn wá lèmi níbi òṣèlúgẹ fọmà ní alfa ó ń tan rẹ̀ ni so now ibi tí ìṣù wà lélẹ̀ lórí òṣèlúgẹ fọmà ní alfa nígbà tí mo dé wọ́n wádọ̀ mi pé league of women alpha ok mo sì a sì gbára wa ní tọwọ́ tẹsẹ̀ ní tí mo wá observe tí mo sì pè wọ́n lákìísí ẹ̀ tó dá wàhálà alẹ̀ òun ni wípé league of women alpha tèmi gbọ́yé ẹni tó bá jẹ́ ìmọ̀ọ́mù òlú lólórí wọn automatically àgbọ́yé tèmi nìyẹn ìmọ̀ọ́mù Ìbàdàn ni olórí league of mọ́mọ́ gbogbo ilẹ̀ ìbàdàn ìmáàmù ọ̀yọ́ lolórí tọ̀yọ́ ìmáàmù èkìtì lolórí tèkìtì ṣùgbọ́n wọ́n sọ pé ìmáàmù ògbómọ̀ṣọ́ ọmọ ẹgbẹ́ ni ẹ̀rí ẹ̀ wà dáadáa o wọ́n kọ lẹ́tà sí mi tí wọ́n stéètì ẹ̀ bẹ́ẹ̀ o ó wà wọ́n kọ sí mi tí wọ́n stéètì ẹ̀ bẹ́ẹ̀ ah, mo wá sọ fún wọn pé ìmáàmù ògbómọ̀ṣọ́ ò lè ọmọ ẹgbẹ́ ìmáàmù ògbómọ̀ṣọ́ ni alága ló gbọ́dọ̀ jẹ́ chairman wọ́n wá tún wá padà wá bá mi wọ́n ní bóyá mi ò gbọ́ àwọn yìí pé ká máa operate British system mo ní ìtumọ̀ ẹ̀ ní wípé kémi jẹ́ ẹ̀yìn king kẹ́ni tẹ́yìn bá yàn ó jẹ́ prime minister wọ́n ní bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ní pé mi ni ceremonial head ó láwọn rò pé mi ní gbọ́túmọ̀ kíní yẹn yé wọ́n wá ló dáa ní táwọn ń sọ ni wípé kémi jẹ́ president tẹ́ni táwọn báyọ̀ jẹ́ chairman mo ní wẹ̀ mo ní nomenclature ní méjèèjì president chairman olórí làwọn méjèèjì ta lolórí nínú àwọn méjèèjì lọ́dún tẹ́ bá wá ní kí n máa jẹ́ president lógbómọ̀ṣọ́ mo fẹ́ kọlu líìgì gangan gan nìyẹn torí pé league of women and fa ilẹ̀ yorùbá edo and delta president èèyàn kan náà la ní president general tẹ́ ẹ bá wá ń pè mí náà ní president kádébì kan níṣẹ́ ká ní akí president league of women and fa ògbómọ̀ṣọ́ tí president general dẹ̀ wà ń lẹ̀ ẹ fẹ́ gbé mi kọlu àwọn àgbàlagbà nìyẹn pé ìṣe president. torí ẹ̀ àìwá gbà ipe kí mọ́mù jẹ́ olórí àfi kí mọ́mù wà lábẹ́ wọn nítorí ọ̀rọ̀ ara rẹ̀ yẹn náà nígbà tó yá lọ́rọ̀ yẹn wá ń lọ wọ́n wá lọ wọ́n lọ rẹ́gísítà wọ́n ṣe CAC wọ́n dẹ̀ wá bá mi àjókòó ìpàdé kan ni wọ́n sọ ń bẹ̀ pé yes nísìn àwọn ti ní CAC o nǹkan kan ó sì kí wọ́n kú oríire ó kí wọ́n kú oríire pé àṣeyọrí ńlá ni wípé ẹni CAC league of women alpha tògbómọ̀ṣọ́ àṣeyọrí ńlá ni mo ní ṣùgbọ́n àbùkù lẹ fi kan ògbómọ̀ṣọ́ ẹ sì fi kanra yín wọ́n ní kí ni túmọ̀ àá èèyàn ṣe é wá yọ rẹ̀ kúrò ní abẹ́ ẹgbẹ́ àgbà ọwọ́ náà ń dátọ̀ òun lẹ̀ wọ́n ní CAC league of women alpha lẹ Yorùbá CAC tiwọn ló pàtàkì èyí tẹ̀yìn ṣe yìí ó sọ wá dẹni ẹ̀yìn ni kò sọ wá dẹni iwájú ilẹ̀ Yorùbá ọ̀sọ̀wádẹ́ ní iwájú mo ní bẹ́ẹ̀ nígbà tẹ́ ti wá ní CAC ní ìsìn ara tí mo sọ tó dá wàhálà náà ni mo lé mi mi ní recognize CAC yìí yẹn o àfi táwọn bàbá tí wọ́n bá sọ páwọn fọwọ́ sí èmi ò ní recognize CAC yìí màá recognize yín gẹ́gẹ́ bí ààyè tí kálukú yín wà lógbómọ̀ṣọ́ pé akínbàbá wa ìmọ̀ọ́mù àjẹ akínbàbá wa ìmọ̀ọ́mù mọ́rọ̀ǹkùnmi akíbàbá wa ìránṣẹ́ ṣùgbọ́n lè ní recognize gẹ́gẹ́ bí fífò kan mànàfà torí pé ẹ̀yin ti yọra yín kúrò lábẹ́ àwọn bàbá tèmi represent wọn lógbómọ̀ṣọ́ mi ní recognize CAC yín now the only recognition tí mo lè fún yín ò ní ju bí mo ṣe ń recognize àwọn ansarudin lọ ansarudin nurudin gbogbo àwọn dénìdénì irú recognition wọn ni màá fẹ́yìn náà torí fáwọn náà ní CAC bíi tiyín ẹ ti sọ̀rọ̀ ayé dẹgbẹ́ alásàlátù ẹ̀ ìṣẹ́gbẹ́ aláàfáà mọ́. now báwo ni ẹ sọ bẹ́ẹ̀ fọ kò mú jàdá ní àbára wa jà à ń pàdé lóde à ń kíra wa à ń ṣe dáraṣẹ́ra wa jòlè tèmi pé nígbà tó ti láwọn ní CAC ẹ̀ máa lọ sí wọn tó béèrè béèrè kan lọ́wọ́ mo ní CAC tẹ́yìn ilé ẹ̀mí yẹn ṣe fáktọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ sínú constitution yín nígbà tẹ̀ ń rẹ́gísítà yìí tẹ́ ẹ bá fáktọ̀ yìí in as who kí ni position ìmáàmù Ògbómọ̀ṣọ́ nínú constitution yìí tẹ̀ fi rẹ́gísítà CAC so wọn ọ̀dẹ̀ factor mi sínú ẹ̀ so kí wá ní kí n máa ṣe ń bẹ̀ so kì í ṣe pé mi ì bá wọn ṣe as individual mo ń bá wọn ṣe as individual ṣùgbọ́n mi ì bá wọn ṣe gẹ́gẹ́ bí líìgì tó dá ní registration lọ́tọ̀ tó lòdì sí èyí tí league of women alpha ilẹ̀ Yorùbá tó gbé kalẹ̀ so àárín yẹn nìyẹn then bí èmi kan threatening pé ìmọ̀ nǹkan kan pa ẹ̀ bóyá kán bá dárúkọ bí èmi yẹn gangan gangan gan lágbájá báyìí ń kọ ẹ̀ ní o ó ń tírẹ́tì ní o ìmọ̀ nǹkan kan pa yìí àná mo lọ wí láwàní fún ìmáàmù kan ní ní Ògbómọ̀ṣọ́ ń ní Sapa ìmáàmù gbogbo rẹ̀ ṣá mo lọ wí láwàní fún lánàá níbẹ̀ mo wá ń bẹ gbogbo àwọn èèyàn látòrí kábíyèsí ni mo ti bẹ̀rẹ̀ ó bàbá wa kábíyèsí ẹjọ́ ẹ bínú ẹjọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ẹ dáríjì wa ọmọ náà ni wá pé bàbá bá ṣe ọmọ ọmọ bá ṣe bàbá ọmọ náà ni ó bẹ̀bẹ̀ ọ̀rọ̀ kábíyèsí ẹjọ́ lẹ́yìn tí mo bẹ̀ wọ́n mo nítorí pé Ògbómọ̀ṣọ́ lásìkò yìí ó wà lórí gunpowder any little strike ó lè dá wàhálà alẹ́ bàbá ẹjọ́ ọ̀rọ̀ tó débẹ̀ nìyẹn kì í ṣe pé mo sọ pé wàhálà dé nǹkan kan gẹ́gẹ́ báwọn ṣe ń pìrìsẹ́ǹtì ẹ̀ ó dẹ̀ wà lórí social media ẹ láǹfààní kẹrin lẹ́yìn tí mo sọ yẹn tán mo bẹ̀rẹ̀ sí kọ àwọn èèyàn ńlá ọ̀ṣọ́ gbogbo àwọn olóyè àwọn nǹkan nǹkan tí mo bẹ kálukú ó mo dá kọ àwọn náà ní aláàjì yẹn ilé ẹjọ́ ó dà mo dárúkọ aláàjì eh, Muhammadu mo dá kọ àwọn náà ilé ẹjọ́ lẹ́yìn tí mo bẹ tán mo gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kálukú sì lórí ìdúró tẹ ẹ wà ẹgbẹ bàbá kábíyèsí gbogbo ẹ wà ńlá gbogbo wọn sì ní bàbá kábíyèsí ẹ má bínú lẹ́yìn tá a sọ lórí lẹ́nu ata kì í ṣe pa ní information pẹ ń bọ̀ ni tó bá ṣe pé mo mọ̀ pẹ ń bọ̀ ni ẹ bá rí ẹ àtẹlẹ lóbi inú mọ́sálásí ńlá là bá lò àwọn tí wọ́n bá wá pàdé yìí sálámù alẹ́kùn fún ìtura ọba.